بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وله الثالثة الديناري الدينارية مقام قطع تصف في الدينار هو الوقت هو ننجا دينار هو الحمد لله غمان قال الأول وحدانا من نادر لم يصب في المنادر قل bẹ́ẹ̀ náà ni wàlá kábà wàlá zakat náírà ìrẹ́ alḥarif ọmọ hammam ó ní nàzọ́mọ̀ ní oko mi jọ wá àkàdáná lé mẹ́rin náà ń yàgbé àti àwọn ọ̀rẹ́ mi họ́ọ̀lù kan kó mi jọ síbẹ̀ họ́ọ̀lù tá a wá wí làmúyẹ́sìn fi ìmọ̀nà ẹni ẹni tó bá pariwo ń bẹ̀ pọ̀ fún wọ̀lẹ̀ kábà sọ́ni òsìnà ẹni sísá ìsáná ìsáná kìí sá kì í tí wọ́n bá ti sa yóò jò wọ̀lẹ̀ zẹ́kẹ̀t náírà iná ẹ̀dín iná agídí kìí sì ń jò níbi dáwí yẹn. وبين نتجاوز láàrin ìgbà tá a wá ń fọ àwọn ẹsẹ tí orin tá ń fa àmàrà wa lọ́wọ́. tún kó sínú yàní à ń mú jáde sọ́rọ́fàlì àtàní àwọn èyí tó dùn nínú àfikún. مثل وافق بما شخصا عليه ثمن عقله وبمقياسه قزل bó ṣe dúró pẹ̀lú àníyàn ṣàkóso ẹnìkan àlẹ́yìn sàmàlù tó ṣe pé aṣọ àkísà ń bẹ lọ́rùn rẹ̀ wọ́n fi ń bí ṣíyá ti hì kọ́zálù níbi ìrì rẹ̀ nìyí kọ́lá ló ń bẹ́ẹ̀ ìyẹn ni pé ìmókù ń bẹ níbi ìrì rẹ̀. kí ni wàá ní ojú sọ ẹni yìí sọ pé mo pe ẹ̀yin tẹ́ jẹ́ ní ẹ̀sà tẹ́ jẹ́ azaka ìṣẹ̀lẹ̀ ìyẹn pàtàkì tẹ́ tó wá jẹ́ ìdùnnú gbogbo mọ́lẹ́bí ẹ káàárọ̀ o tẹ̀sílẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ sọ̀bà ẹ káàárọ̀ o. وأنعموا الصباح ẹ sì máa gbádùn ọtí àárọ̀ tẹ́ mú yìí o ẹ kú gbádùn ọtí àárọ̀ o. wọ̀nẹ́dà a ní ẹ bá ń wo ta lọ́jọ́ sáànà ní ìyè ẹni tó ní ọrẹ bá wọ̀ jáda bí tó máa ń fọ̀rọ̀ ọ̀tàn rẹ̀ ẹ bá ń wá ń tọ̀ nǹkan. ẹ tún wá ń bá wo ẹni tó ní akọ òun ti sáré okùn bẹ́ẹ̀ ti gbọ́ mi sáré sẹ́mọ́ sáré àbẹ́ẹ̀kọ́ ìwọ́n wà nínú kí lóyìnbó fẹ́bú property ilẹ̀ ńlá tí yẹn máa ń lọ ra yẹn ẹtikẹ́tì wọn ni wọ́n ń pè ń sáré tí wọ́n sọ pé ó tó ékítà báyìí ó tó kinní báyìí ẹ̀ òun ti ń jẹ́ sáré oko nìyẹn ẹni tó ń ní sáré oko wọ kúrọ̀ àti oko gẹ́gẹ́ tọ́wọ́ ajá sí pẹ́ títa wíì tún ní abọ́ àdágúnlẹ̀ nílá fírè olóúnjẹ rẹpẹtẹ tọ́kì ń sìn oníjẹ òní òní mọ̀kọ́rì yẹn wọ̀kẹ́rọ̀ àti kòní àlejò. ẹ wá wọ ẹni náà ló ní gbogbo nǹkan yìí o kọ̀ wá yẹ gbogbo pẹ̀lú rẹ̀ kòtò ògbòlì kòtò ògbà ewu ìgbà téèyàn máa ń rojú kókó nítorí rẹ̀ ìṣòro tí máa ń mú yẹn fàdúró ẹ̀wọ̀n pé tádàwọ̀ bá dé báyìí ojú lẹ́sìn ọ̀yà àti àwọn ogun ìbànújẹ́ ń bẹ nìyẹn wọ́n dìbò ẹ àti ẹ̀ka warawara láburú ẹlẹ́gàn nítorí ẹ̀ lè mọ̀. àsúndẹ àti sísẹlẹ̀ sí ni ànúwàbí súndẹ yàní ìṣòro èyí tó dúdú rákírákí ọ̀yà tó fi padà sí pé àrò ọ̀hà àtẹ́lẹwọ́ rẹ̀ fi sóko tó wá di pé àtúnṣàhà gbangba àta rẹ̀ ńkọ́ kò sí kẹ̀kẹ́ ń bẹ̀ mọ́. ọ padà di pé odò rẹ̀ náà ńkọ́ ìfẹ́lẹ̀ rù ó di ohun gbẹ wọ̀n náà bá lè mọ́rùn bá rún ilé rẹ̀ padà di ohun jìnnà. wọ́n á kó wa àlùmọ̀jìmọ́ rẹ̀ wọ́n padà di pé gbogbo àwọn ìjọ tí wọ́n bá ń wà pẹ̀lú rẹ̀ akọ́wá gbogbo wọn náà padà sápò lọ́dọ̀ rẹ̀. alimọ́dìjà ibi tí máa ń fẹ̀gbẹ́ lé tí wọ́n sọ pé jẹ́ nsù ó di ibi tí gbogbo òsúmù tù mọ́ ọwọ́ wọ́gọ́ ọ̀gọ́. ọwọ́ adi pé sèṣì rẹ̀ padà yí padà. ẹ ó di pé àwọn tí wọ́n jẹ́ fámìlì náà gbogbo wọn náà tó sì. alimọ́rọ́ bìtù ibi tí wọ́n máa ń di nǹkan bọ́ pípé à ń di ràkúmí mọ́lẹ̀ à ń dẹ̀sí mọ́lẹ̀ bí báyìí kálà ọ̀ padà fa sófo. ẹni tí àlùgọ́bìtù ẹni tí máa ń jowó èèyàn ẹni tí ń jowó èèyàn òun náà padà ń sàánú èèyàn. wọ́n sọ nítù ọ padà bí pé ọparẹ́ ànáfẹ́fù ẹrẹ́ ọ̀sìn ẹrẹ́ ọ̀sìn wọ́n sọ nítù àti góòlù àti sílífà gbogbo ọ̀yẹ́ parẹ́ àrínà. ọwọ́ àti ibi alihasidu rọ́ọ̀sì aláàdá ẹni tí ń pẹ̀gẹ̀ òun náà ń padà ń ṣàánú wa wọ́n ṣáàmìtú àtẹni tí máa ń kíyè pẹ̀lẹ́ pé ó sì jẹ́ ọ́ òun náà lẹni tí ń ṣàánú. ọwọ́ àti ibi alàbí ni dàrú alimọ̀ọ́kẹ́ ìgbà èyí tó jáde wípé máa ń kó pàrọ̀ báyẹn alàbí ni ọ̀sẹ̀ ní sọ́dọ̀ wa àti òsì òsì àlùmọ̀dékẹ́à èyí tó yẹ pé máa ń kó yẹpẹrẹ báyà ọ̀sẹ̀ ní sọ́dọ̀ wa. afa àdìgbò ni wọ́n á fẹ́ ní sọ́dọ̀ àwọn ọ̀sẹ̀ ní sọ́dọ̀ òun títí tó di pé àpadà wọ bàtà àlìwájà ìbàdíjẹ́ bàtà bàdíjẹ́. ọwọ́ àti ipò àpadà ń jẹ́ kí ni àṣàjà irun tí èè lọ lọ́fù ẹ̀gún. àwa ìbàdíjẹ́ àgbègbè síkù. àwa ká aago ebi àwa létí ro àìsùn aliwihada kótó òun lágbàdà sọ dáàbí ń ṣèlú ọwọ́ adé ń tẹ̀ mọ́lẹ̀ káàkiri à ń tẹ̀ àtúwá gbàgbé kí ni o alẹ akọtaada àwọn ràkúnmí wa tá a máa ń gùn tẹ́lẹ̀ agbàgbé rẹ̀. ẹ alimujita àwa sọ pé o ikú tí máa ń wúyẹ̀ tégbòtégbò apadà pé a ní ìdí báyìí ọ̀yà. ẹ àwa ń sọ ọjọ́ tí wọ́n sọ pé a nǹkan tó Ya, ó ti pẹ́ ju sọ́tún aláwa tó kú tó lè dàbí kú ní ìsìn gan ọ̀yà bọ́ ààsìn ìjẹ́ láti ẹ̀rí ọmọlúwàbí kan ààsìn tọ́jà láàánú haúsá mọ́ṣín àbí ọlọ́rẹ̀ kan bọ́ ààsìn èyí tó ti kó lè sàánú yẹn tí ó fi ọrẹ sàánú yẹn. ó ní mo fi búra o ẹni tó mú mi jáde mi ń kọ́ ìlà kọ́ ìlà yẹn òun náà ní ìdílé lọ́balọ́ba. ó ní mo ti dìrọ̀ lẹ́ lónìí lẹ́ni tó tòṣì aláìní mi. ẹ ó ní mi ìdí ẹ̀ ní ohun téèyàn máa ń jẹ sùn oúnjẹ alẹ́ kò sí fún mi. ó ní harris ọmọ wa sọ báyìí pé ó ní àwọn ètò onímọ̀ yìí mo wá mọ̀fàkiri òsì tí ń ba àjà yẹn ọ̀yà ìkọ̀rí yìí bọ́ wá ìyànnìlá wáyé tù bọ́ wá fì ìlànsìnbàpọ̀ láti fà á yọ fíkọ́rì yìí párágíráfù rẹ̀ wọ́n fẹ́ fà kẹyọ yọ ọ̀yà. ó yọ fún jáde àfa yẹn ti bá a rọ lọ wo dáadáa ó ní mo yọ pọ̀ nǹkan jáde ìgbà tí mo yọ jáde ọ̀kọ́ tó lọ́wọ́ ti bà rọ̀ mo wá sọ fún mo kẹ́ fi ṣèdánwò lójijì ni o. tọ́bí lè fi orí tó fi yí pọ̀ nǹkan tí mo yọ jáde wọ́n ló ní yẹ́yẹ́ ìdígbà lọ́wọ́ ẹ̀ mọ́ fáńdì bẹ lọ́dọ̀ tẹ̀lé ti yìí a ah, ẹ má tàbí oúnjẹ ọmọ kékeré bọ́fà a ah, fáńbara yóò ṣe lófin hà bó ti tapẹ̀rẹ̀ nìyẹn ti ń kọrin lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ o láì sí ẹsẹ̀ máa yíra padà rárá tóbi ọ bẹrẹ orí láì yíra padà rárá bí tí nǹkan bọ̀ orí tó wá kọ ni ń bí asfárọ̀ ọ̀rọ̀ ọ̀sán fúnra tó. جواب آفاق jàwáàbà àbá kẹta mọ́tòtà fúrọ́sù ó ní kí ló ń gbin lápọ̀lé tó owó owó dínárù yẹn ní ìròyìn ni o àfàrà tó ti fẹ́sifẹ́sì rán mọ́tòtà fúrọ́sù ìṣe fẹ́sifẹ́sì rẹ̀ sì wù yẹn wò jàwáàbà àbá kẹta ó jẹ́ ohun tí ń kiri gbogbo òlú káàkiri tààrọ́ mọ́tòtà fúrọ́sù kódà ìrìn àjò rẹ̀ máa ń jìnnà صراط معته وشبرة قد وضعت في رلقنا عسرة قل سألي أمويا مأثورة سمعته ìmọ̀ agbọ́ ọlọ́tún ló sì a máa ń jogún bá a ní wọ́n ṣòkùnrọ̀ tó bákan náà ìgbàjúmọ̀ rẹ̀ tó dá a máa ń jogún bá a ní ọ̀dẹ̀ ó ní a ti sẹ́rọ̀ lìgínà àti rọ̀ ọ̀dẹ̀ àti rọ̀ ẹ̀rí àwọn ìlà tí ń bẹ lójú owó ọ̀dẹ̀ ọ̀dẹ̀ àtìrọ̀lẹ̀gìnà wọ́n ti gbé kalẹ̀ ní àṣírí ọ̀rọ̀ tí ọba tí láàyè bẹ̀rẹ̀ sọ́kẹ̀lẹ̀ lọ pépà kẹ́tù ti gbogbo lọ́jà ìlà tí wọ́n fà sí yẹ làṣírí ọ̀rọ̀ ọ̀yà. lọ́jẹ̀ alẹ́ mọ̀ ẹ̀ kátẹ́rọ̀ wà hó mi bá ti ẹ̀ lálẹ́ àná mi gbọ́rọ̀ tó. ó ti sẹ́ wá rí kátẹ́rọ̀ tó owó náà ní kátàrọ́tùhù ìyíra padà owó kọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ lójú àlùbọ̀sáàyìn ó ti parẹ́ ìṣàṣeyọrí níbi ìrìn àjò yẹn èèyàn bá rí owó kù <laughs> nǹkan yẹn wà ó bí bá ti ilẹ̀ àdẹ́rẹ́mi gòròtò ojú rẹ̀ iwájú rẹ̀ ti kọ yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ yẹn òun ni wọ́n fi gbogbo ayé kálukọ́ fẹ̀ẹ́ ní lówó náà ní ọ̀fẹ́ ní owó lọ́wọ́ náà ní ọ̀yà. بلال قولوا بدقرته Èhè àtúrò lọ kàdé àwọn àti ọ sọ̀rọ̀ àtó. Kọ́lọ́wọ́ àdàbí ẹni pé ká á nà mọ́ mí nàlù kúlúbì ló kọ̀rọ̀ tó. Ìgbà sí ìgbà sọ̀wọ́ rẹ̀ bí ẹni pé ní ọ̀sẹ̀ ló ti wá. Bìhí yẹ súúlù pẹ̀lú rẹ̀ lè yóò fi gòkè ni yóò fi ga ni yóò fi débi tó fẹ́ dé. Mọ́ni àwa ti ò sọ̀rọ̀ àtó ẹni tí ìkápọ̀ owó bá ti bá gbẹ lọ́wọ́ rẹ̀ ìkápọ̀ owó ẹni tó bá wà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú rẹ̀ ló sọ owó fi borí yẹ̀súùmù ayẹyẹ kàárù ayẹyẹ kìlíbù pẹ̀lú owó ló máa fi borí mọ́ni hawati osurọ́tù ẹni tó wà yẹ pé ojú owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ojúlówó owó gẹ́gẹ́ ń bẹ ní ọwọ́ rẹ̀ ayà ذات عوسى وذات عسرة يا حبذا ندره وندرته قل وإن سقطت nítorí tó wúwá ó tà wá ánẹ́ kódà kó pépé mọ́lẹ́bí ẹni ìyẹn ti kú tán owó ti bẹ̀ àwọn tà wá ánẹ́ àyẹ́bẹ̀ẹ́ ti ẹ̀kọ́ ó ní bùkátà òde ti yọjú sì mi ó ń o yá àbádà o ẹ wá bá ń wo ẹ yàní mímọ owó wọlé ẹwà bá wò ọyà mọ̀gínẹ́tò ọ̀nùkúrọ́tò kàmá rẹ̀ bìí sàtà bàtì ìmọ̀rọ̀tò ó ní wàhá bàtà kí ló fi ń dá tó mọ̀gínẹ́tò bu ọ̀rọ̀ owó ọ̀nùkúrọ́tò àti àtìlẹyìn tó máa ń ṣe fún yẹn kàmá rẹ̀ mélòó mélòó ni aláṣẹ bìí sàtà bàtì ìmọ̀rọ̀tò pẹ̀lú owó ni àtẹ̀rẹ̀ fi múlẹ̀ ọyà. لولا هدى أمك حسرة وشيف همي حسنة مكرة ومترفي ألا يقرأ بلو بلو ألا يقرأ lawula wùdí bá a ti fowó ni dáàbò ti hàkìrọ́tò ìrẹ̀wẹ̀sì rẹ̀ ọ̀gá pẹ́ wọ́jọ́ ìṣe hàbì mélòó mélòó tún ní ọmọ ogun òbànújẹ́ hansa bọ́ ti hù kàràtò tó ṣe pé ìpakúrú mọ́ ní owó lójú kọjá ọ̀jẹ̀ ọmọ ogun ìbànújẹ́ mélòó mélòó lọmọ ogun ìbànújẹ́ fẹfẹ hansa mọ ọfàjà jẹ kàràtò ìpakuru mọ ní owó. ṣe hansa láti hàn bádẹ́rán tó wọn kò sàṣì kẹntàtà lásán jámọ́rà tó ó ti wọ́n bá dẹ̀rẹ̀ sí mi. mélòó mélòó ni òṣùpá ọjọ́ kẹrìnlá tó pé pérépéré hansa láti hàn bádẹ́rán tó tọ́já sí pé ìmọ́lẹ̀ owó lọ́sọ̀ kalẹ̀ wọ́n mú sẹ̀sìn ìpín mélòó mélòó wá lẹni tá a lè sọ pé oníbínú ni ọlọ́pọ̀ bínú káta lásán ìjàmbọ̀rọ̀sọ̀ pẹ̀lú owó ìjàmbọ̀rọ̀sọ̀ ogún náà bínú rẹ̀ sì ṣe kíni ìjò pérépéré ẹ ò gbẹ́dẹ́ yẹn bá yòlò tó lóun bínú ta ní onímọ̀ mi bínú ṣùgbọ́n tó lówó bá ń bínú ìkẹ́ òsè tó lè jù ẹ̀ sẹ́wọ̀n ọ̀yà. mọ̀lá àná ti ṣe rọ́ọ̀tún ọ̀kà máa béèrè asílà náà ti hó ó sọ̀rọ̀ tó ó ní àṣàrò ọ̀dẹ̀ ti wá o owó ó sì sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀la àdà ti ṣe rọ̀dọ̀ sẹ́rí gbà tí wọ́n sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ yẹn bó ṣe ti wí pé ìyíra padà rẹ̀ kọ́ láàánẹ́ tó di ohun tọrọ ọ̀kà àti ìrì mélòó mélòó lẹni tá a jù sí gbèkú ẹni tó wà gbèkú asílà náà ti hó sọ̀rọ̀ tó ti gbé àwọn ọmọlẹ́bí ẹni tó wà ní gbèkú táwọn mọ̀lẹ́bí rẹ̀ ti paasi kí ni wàá lówó ṣe o ọ̀yà àtàkọ̀fà mọ̀ọ́sárọ́tò màhàkì máòlà àbúdà àti òun. ó ní àǹkọ́gàwò owó fààyọ̀ ọ̀pá ènìyàn yọ ní gbèkú hàtà àtọ́fà mọ̀ọ́sárọ́tò tóbi ní gbèkú rẹ̀ nìyẹn fi mọ́ wàhàkì máòlà. mo fi pàápọ̀ lọ́wọ́ ọba ọ̀gá ògógó ra áá amúdà àtú èyí tó ṣe yí pé yàdì fìtọ́rọ́tò ṣíṣẹ̀dá tó ṣẹ̀dá owó yẹn kọ́ amúdà àtúkù fìtọ́rọ́tò tó ṣe yí pé àdámọ́ rẹ̀ yẹn kọ́ ya àtúkù òun ló jẹ́ kó wọ́n máa rẹwà bẹ́ẹ̀ yẹn wàá rú ikú ó ní lọ́wọ́lá tó kọ́ làkọ́lùtò yàrá ti kó dé rọ̀bì á tí ì bá sì bèrè ọlọ́run ni tí ì bá sọ pé agbára owó tóbi gan ọ̀kọ́ ní kọ́là ìbò ti wí náà tí ì bá sì parí ọlọ́run ni á ah, ìbá lágbára owó tóbi ọ̀yà. wọ́n ní ọ̀ka tẹ́wọ́ ibi àti sẹ́tọ̀ owó dà lẹ́yìn ìgbà tó kọrin fún mi àtúndíyẹ ẹ mọ̀ pé òtẹ́ẹ̀lì yẹn sọ fún mi pé tó lè yí dínẹ́rù kan òun máa mú dínẹ́rù ìlọ yẹn yẹn bó ṣe tẹ́wọ́ rẹ̀ nìyẹn bàdà máa ń ṣáda ò náà kọrin fún tẹ́. ọba ní bẹ́ẹ̀ ni ọmọlúwàbí máa ń mẹ́lù káwádìí rẹ̀ tẹ̀. ẹ ó sì da pípọ̀ jù fún káàlù ẹ̀sùn jù tó bá sàrà kó ṣe kí ni kọ́rọ̀. mo bá ju dínẹ́rù sọ́dọ̀ rẹ̀ mo wá ní gba dínẹ́rù yìí ní sọ́ọ̀rì nípa rẹ̀ ní ìbànújẹ́ rárá mo fún ọ yẹ́yẹ́ ni. wọ́n ti sẹ́wá nígbà tó gba dínẹ́rù yẹn wọ́n wá jù sí ẹnu báyìí ó ti sẹ́nu wọ́n wá ní aláwọ̀ báàrí kìlá ọ̀gbọ̀fẹ́ ọlọ́run bá ń fa àlùbáríkà sí ọ ẹ o ẹ kí ló dé dé ẹ yẹ máa lọ kíláàsì lẹ́yìn ìgbà yẹn wá pa ọ̀paramọ́ lèlè ìsìn náà láti sẹ́rí ẹ lẹ́yìn ìgbà tó ti bẹ̀rẹ̀ sí tó ti pé níbi ìbáṣekínú ìbá fẹ́ yìí. tó lẹ́yìn ìgbà tó ti pé níbi ìbá fẹ́ yìí yẹn tó sí ẹ̀yìn tó pé pérépéré tán. gọ́rọ́ mi ó ní ọwọ́ àtúntò kàkìjì lára mi ní fùkà àti níbi ọ̀rọ̀ pápánu rẹ̀ mẹ́sùwàtú gọ́rọ́ mi èwo ríra ìfẹ́ ọ̀yà ìkẹrọ mi ìyẹn ló jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn fún mi láti kọ̀ntínú pé kí n tún jẹ gbèsè dínẹ́rù mi. mo bá tún yọ dínẹ́rù mi jáde sẹ́mi kó ti fún nìkan mo yọ mí jáde mo wá sọ fún láìpẹ́ ọ̀dà tó lè bá bú dínẹ́rù yìí. ẹ̀dùn mòho àbí ọ̀sìn dàbọ̀jẹ́ tẹ̀sùn mòho náà tọ́bí ìdíkù tán ọgbà lọ́ba tún bẹ̀rẹ̀ orin tí ń dá gọ́ọ̀rọ̀ tọ̀ láì ronú sí tẹ́lẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí ní mọ orin yẹn lórí ara wọn àjìlá ní yàrá-yàrá tí wọ́n sọ pé tàbá ńlá wọn fèrè káàdì ìlú máa ń ké àfàrọ̀ ní wàjà àìní sàlẹ̀ mọ́nà fìkì. ó ní tábìlì aláwọ̀ ẹ̀wẹ̀ ibú àdánù kan máa jẹ́ tòwó fèrè káàdì ó jàǹbá mọ̀mọ́sìkì eh, tí ó ṣe pé kéè lò fún oṣù tán pẹ̀lú yẹn asara ó sì yẹ lò zílò oníwàjẹ ni olójú méjì tẹ̀ lówó kálí mọ̀nàfìkì bí mọ̀nàfìkì ló ṣe rí. ẹ̀dá wo níbi àìlera kéke zina ti máa ṣòkè wà láwọn ní aṣíkú. ó lè rówó yóò sì máa hẹ̀ pẹ̀lú ròyìn méjì lè àìní rọ̀ míìkì lójú ẹni bí bá wò zina ti mọ̀ ṣúkì ń bẹ lára rẹ̀. ọ̀sọ́ ohun tá à ń jèrè ọ wà lára owó wọ́n lọ́wọ́ ní aṣíkì ẹni tí ń jèrè ń bẹ lára rẹ̀. àtọ́ igi yẹ̀dẹ̀ ọ̀rọ̀ yẹn láàrín ẹ̀káàdì sọ haaliki ó ní owó lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n mọ pàápàá ẹ̀sìn ohun ni máa ń pè yẹn lọ sí ní eré sèkáàbì ìbínú ọba dẹ́dà. ọ̀yà yẹn Ọ̀la àdá tí mo ń lámà tó ń bí ń pa àtẹ̀tẹ̀ tí èèbá sanwó ni tí wọ́n gọ́wọ́ lè. Wọ́n lè gọ́wọ́ lè. Ọ̀la àbẹ́dà tí mo ń lámà tó ń bí ń pa àtẹ̀tẹ̀ àbò tí ó sì di wáyé lọ́dọ̀ kò kí. Wàhálà sí máa ń gbà ọ̀rẹ́kẹ́. Ọ̀la ṣàkárẹ̀ mọ̀mọ́ sọ́wọ́dọ̀ máa bẹ̀ lálẹ́ àìdí. Ó ní láṣìmọ̀ àìzà kò sì ní sálọ. Ìsúra kì ò ní wáyé ahu kò ní máa súnra jù mí ń tọ̀rí ké nígbà tó bá rálejò àwọn ò ní súnra kì nígbà tó bá ti kéde tó bá rálejò wọ́n lá ṣàkálìmọ̀ mọ̀túùlù mọ́tìlálẹ̀ àìkì bẹ́ẹ̀ dẹ̀ ni àlìmọ̀ mọ̀túùlù onígbèsè ò ní máa pariwo mọ́tìlálẹ̀ àìkì ìpẹ́ ẹsẹ̀ gbèsè ẹni tó ọ̀yà. رشك وشرما فيه من الخلائق قل ولا سعيدة آتني ما وصف من حسود لدو إليك حسود راشك ẹlẹ́gẹ̀ tí máa ń ju yàn lọ́kọ̀ àdíwàsán tí ì bá ti torí owó wọ̀ṣẹ́rù máa fi hì láburú bá wà nínú owó nínú ìkàlàyé nínú àwọn àdámọ́ tó burú bẹ́ẹ̀ òun tó la tó fẹ́ sọ yìí أنت بالمضاي إلينا قر فرار الحاسق أودي بوي كل راي لا كل راي لا كان في المضاي كي طبعا وعدو فبيبي إلا إذا قر فرار الأبيك أبيتي يباتي تسا نسيسا بيرو تسا مغالوا nígbà yẹn ló kù ọyá. وما به ذا نجاه نجي والوامك ودي واهن واهن lèmọ yẹ kìsì fún un yẹn nígbà wàá bá wo ẹni tó wọ bẹ́ẹ̀ lọ jù nínú àlékì látòrí òkè tó ń ga a ẹni tó wọ bá jù látòrí òkè tó ń ga wọmọ ní ìdánẹjáwù abẹni tí bá ń bá owó sọ̀rọ̀ nẹjíwàlì wàá mí kì ní ìbá sọ̀rọ̀ ẹni tí nífẹ̀ẹ́ àkọlálà ọ̀ òní ti sọ́dẹ́kẹ́ ara yàgbé wá sílẹ̀ kàlẹ́ ìkọ́ parí. Ibu tó wó fi jẹ́ nìyẹn lóhùn ní wípé yóò dá lóhùn ọ̀hún náà ni mo ẹ̀ pẹ́ ní gbólóhùn ẹni tí ń fi òtítọ́ rinlẹ̀ àsọ̀díkì tó jó lódodo. Yóò ní lára yàgbé wá sílẹ̀ kàlẹ́ ìfọ̀fàríkì. Ọ̀ màdílà káyè tó ọba sọ pé ọ fẹ́ dàpọ̀ mọ́ mi gbólóhùn tó wọ́n máa sọ fún yẹn nílẹ̀ tí bá ń fìfẹ́ hàn ó ń ṣe làákàyè tó sí làákàyè níbi kan dàpọ̀ mọ́ mi o fọ̀fáàrì torí bẹ́ẹ̀ tètè yà mí o wọ́n fẹ́ sinmi ni gbé fẹ́ lómi ọ̀yà àbó yásìrì wà sí gbé fábò yásìrì ọ̀jọ́ yá. ẹ mo wá sọ fún pé kí ló fi ń pọ̀ tó àgbà ńlá rẹ̀ yìí ìyẹn ni pé kọrin díẹ̀ sí orin yóò tì tó. Ah, ọ̀rẹ́ wa bá bí ah, wọ́n ṣọ́ọ̀tún amúláti májẹ̀mú la gbọ́dọ̀ ní kápá lórí ẹ̀ ṣé bó ti ní gbówó bó ti kú kọ́pọ̀ bò ọ̀yà asaani mo ti gbé dínárù kejì fún ni wọ́n kún tún lẹ́hu mo wá sọ fún báyìí pé àgbéyìí fún náà mílíọ̀nù ìyẹn ni pé ìyẹn ni pé fi wá ìsọ́. kó fi kejì yẹn ni pé pàápọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì tó gbà yẹn ọba kújú òun náà sílé ẹnu bíta ábìyí ọwọ́ kejì ìbejì rẹ̀ tó ti fi sẹ́nu tẹ́lẹ̀ ọwọ́ abẹ́rẹ́ sí ọwọ́ ayípo lẹ́ni tí àárọ̀ rẹ̀ pé àárọ̀ ni máa dà pọ̀ ọwọ́ abẹ́rẹ́ sí yẹn àti ọkẹ́ bí wàá bá mi sọ̀rọ̀ ṣe é ọgbẹ́ni tí mú owó ti yí owó yìí abúgbẹ́dùn ni ọkẹ́ bí lọ́ọ́ bá mi sọ bẹ́ẹ̀. ẹ ẹ bọ̀ pàṣẹ pẹ́sẹ̀ ẹni yẹn wọ́ ó sì wọ́n sọ ìkísà ẹsẹ̀ tó wọ́ yìí ètè ni. ìwọ́ ṣì í òrìṣà náà ni ìwọ́ ṣì í kà ó ní fàṣà àtùrù mọ́ wá dá padà pé ọ̀rẹ́ wa yẹn padà wọ́n ti bọ̀ ẹ́ ìwọ́ ṣì í kì pẹ̀lú kíni o pẹ̀lú àmì tí ń bẹ lára rẹ̀. àrí sàtúlà torí bẹ́ẹ̀ dúró dáadáa ń bìrì rẹ̀ gbọ́ngbọ́n náà. ẹ yọ yàtọ̀ ẹ̀rà. wọ́n ní ìkúnṣẹ́ fún ẹ̀hàmọ́ ó ní bọ́sọ̀ pé fásitẹ́kì kẹ́kẹ́ òsì ọlẹ́sẹ̀ dúró níbi ìrìn rẹ̀ dáadáa òun náà wá ní ọba tó pé wọ́n lọ́wọ́ àbọ̀ tó wá ipá rí ìyọ́ bí ìkìlọ̀ torí bẹ́ẹ̀ à ń kí ọ tàkọ́lé tàkọ́lé o. ìyẹn ni pé kó o sì máa lò sẹ̀mí láàrin àwọn alákọ̀ọ́lé yẹn mọ wá ní bẹ́ẹ̀ lèmi àrùsọ rẹ rẹ bẹ́ẹ̀ ni tó bó wá ní sísí rẹ àti gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń yí ọ káàkiri bó ṣe ń wọrọ ká ọwọ adébẹ ni mò ń yí ipò nínú òṣèṣì méjì òsì àti dẹkùn bí ìṣe yí ipò bẹ́ẹ̀ ni ọyà. wọ̀rùká mo sì tún yí ipò láàrin afẹ́fẹ́ méjì afẹ́fẹ́ jì àti afẹ́fẹ́ tí ń fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìdáhàtà alikọ́zara ìdáhàtà alikọ́zara ó ti jẹ́ túlódé tó o fi pàṣẹ mọ́ra afẹ́fẹ́ rẹ wọ́ ẹ kọ yẹ kírù rẹ ọmọ afáwé wà bọ ọmọ pé bíi kéèyàn máa fi àbá sùnwé nìyẹn. ẹ alẹ́ bíi káná àjàlá sẹ́wọ̀n pé dunu títí náà lóbi jùlọ wọ̀ rẹ bá ọba pa ìdùnnú yẹn mọ́ alẹ́ bíi káná àjàlá ìdùnnú tọ́rọ yẹn lára rẹ̀ tẹ́lẹ̀ bó ti pa mọ́ nìyẹn. ọba bẹ̀rẹ̀ sí ní kọrin nígbà tó yẹ ìpadà ó ní ta àròjì tó lá ọ̀rọ̀ fúnbà ń fẹlẹ́ ولكن لأفرع باب الفرج وألقي حبلي على قاربي وأصلك مسلاك من قد مرج فإلا قد القوم قل تعذروا وليس على حرج من حرج تاني قوي يا أخوي أفنى لكي أفارسي كحرج mo ti bí ẹni tó mú láàárọ̀ kí bàtà ń fẹlẹ́ àárọ̀ ọlọ́run dákun bá jẹ bú fún ọ. ìfẹ́ kẹsẹ̀ mi ọwọ́ ọ. ṣùgbọ́n ọ̀làkẹlẹ̀ akẹ́rọ̀ bàtà ìfàrọ̀ àmọ́ nítorí kí n lè kalẹ̀ kó dúró kó fi yọ olùbọ̀dé bẹ́ẹ̀ sẹ́sẹ̀ rẹ wọ́ màá lè kì í ya hábùlẹ̀ aláàgọ́rì bí mọ́ wá ju okùn mi lẹ̀ alágàrì bí lórí nǹkan ẹ̀gùn orí ìràkúnmí mi okùnrin àjò mi mo jù sórí ìràkúnmí mi wà á sì lò ó kà mọ́ sílá kà mọ́ ń kàn mọ́ra mo wá ń rí ojú ọ̀nà ẹni tí nǹkan ti dàrú mọ́ lọ́wọ́ kọ́lé fàáyé làmánélé kọ́ọ̀mọ̀ kọ́lé kọ́ọ̀mọ̀ ọ̀rọ̀ táwọn ìjọba wa ń búbi. wọ́n ní táwọn ìjọba ń búbi ẹ̀yin ní ìyàwó agódì ẹ̀ bó ti yẹ àwọn ẹgbẹ́ wà bẹ̀ fún yín gẹ́ tipẹ́tipẹ́ wọ́n ní wàáyé làmánélé kọ́ọ̀mọ̀ kọ́lé kọ́ọ̀mọ̀ ọ̀rọ̀ táwọn ìjọba ń búbi màá máa sọ pé ẹgbàá ròyìn ọ̀rẹ́ sàá àràjẹ mẹ́rin àràj ọ̀sẹ̀sẹ̀ fẹ́ni fẹ́sẹ̀ rẹ̀ máa wọ̀ nípa wọ́sẹ̀ kí gbogbo adídàmù sẹ́sẹ̀.